أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالحمد Esta ó Play Nós moramos Juana Dale, vale. Gracias. Eh, Foi um